i ká ṣe ètò ọ̀gá ètò ó ń bẹ níbí òkìtì bí tọ̀bọ̀ fresh fm àmàdúpẹ́ tẹ̀ ń fẹ́. professionalism nurtured by experience. lọ́sàn-án níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wà àkúṣẹ́ àtàárọ̀ àsìkò ìgbáradì òpin ọ̀sẹ̀ lágbára Elédùmarè òpin ọ̀sẹ̀ yìí kò ní mú ẹkún dání fún wa o òpin ọ̀sẹ̀ yìí kò ní mú ìjàmbá dání lágbára Elédùmarè ẹ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́tàkìjì àwọn ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣe ni ní àyín wípé ṣe nínú ayé kan ṣo tá a wà yìí òun leléyìí ti ń ṣẹlẹ̀ mo fẹ́ ká mọ̀ pé inside life oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ o ẹnì kan ló mọ̀ lágbára Elédùmarè ibi òkúkú ní kọ́gun sọ́ọ̀dẹ̀ wa láàbí òní kọ́gun sọ́ọ̀dẹ̀ wa o èmi ní Olúfẹ́mi Oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ èdè èdè tún bẹ lúgbúlùgbúnú kànga mi lọ́sàn-án òní ẹja bẹ̀rẹ̀ lábala kókó kòkò kókó orí ẹ̀ lọ́sàn-án tòní ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ Ògùn ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ o ó gbẹnu tọkọ ń bọ̀kì wọ́n ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ti rọ́wọ́ tó arákùnrin kan o eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Kọ́láwọlé Akínsànyà látàrí wípé ó gbẹ̀mí ará àdúgbò rẹ̀ kí ló fàjà wọ́n ní ará àdúgbò rẹ̀ ìyẹn ń sin ewúrẹ́ ewúrẹ́ ará àdúgbò ó sì wọlé sọ́dọ̀ tirẹ̀ ó wá jẹ èèpo iṣu àtàwọn iṣu eléyìí tó ti gbẹ tí wọ́n sá sínú àgbàlá wọn ni òun ló mà di ìfáǹfà o kó tó di pé àwọn méjèèjì wọ́n lọ́ra wọn mú lẹ́yìn òrẹ́yìn arákùnrin ọ̀hún gbẹ̀mímì o ẹ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán lọ́sàn-án òní eléyìí náà ó kọ sísọ ó gbẹnu tán o ìpínlẹ̀ Ògùn náà láṣìwà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n mà ti rọ́wọ́ tó ayédèrú ògùn àdàmọ̀dì pírọ́fẹ́ẹ̀tì wòlíì kan ò tó ń ti àwọn kan eléyìí tí wọ́n jẹ́ babaláwo látàrí wípé wọ́n fẹ́ ṣe oṣólẹ̀ fún ẹnìkan wọ́n ní àwọn tí wọ́n wá fẹ́ ṣe oṣólẹ̀ fún àwọn ẹ̀ sọ́kí bàbá ẹ bá wa wá oṣólẹ̀ eléyìí tí yóò fún wa ní owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà igba two hundred million láàrin àkókò péréte wọ́n ní bàbá bá ní ó dáa ẹ lọ wá ọmọbìnrin kan orí rẹ̀ ọmú nǹkan ọmọbìnrin àti gbogbo ọrùnwọ́ rẹ̀ òun lálò láti fi ṣe àwọn iṣẹ́ yìí wọ́n ní lẹ́yìn òǹrẹ̀yìn wọ́n dẹ̀mí ọmọ lẹ́gbọ̀dọ̀ o èyí ó ṣọlẹ̀ àti igba mílíọ̀nù eléyìí tí wọ́n láwọn fẹ́ kò sí kankan tó bọ́ sí ẹ̀ gbọ̀ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn-án òní eléyìí náà ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ o ó gbẹnu tán nípínlẹ̀ Anambra arábìnrin kan rèé ké gbàjarè ó ní àwọn ajínigbé wọ́n sì fi ọkọ mi sákóló wọn o lẹ́yìn ìgbà tí wọ́n ti gba mílíọ̀nù márùn-ún ó lé ìdá five point four million ẹ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sùn òní bákan náà ó kọ sísọ nípínlẹ̀ benue o nílùú makurdi àjọ tó ń gbógun tiwa ìbàjẹ́ tó ń ti ṣiṣẹ́ owó ìlú kúmọ́kúmọ́ efcc wọ́n mà rọ́wọ́ tú àwọn ọmọ mẹ́rìnlá kan o àwọn ọmọ kéékèèké léńjẹ léńjẹ kí ni iṣẹ́ táwọn mú ní bàdà wọ́n ní wọ́n ń lọ ilé ẹ̀kọ́ kan tí wọ́n ti ń kọ́ ni bá a ti ń lu jìbìtì lórí ayélujára tí wọ́n pè ní Yahoo Academy nílùú Makurdi ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹnu tán mọ́ wọn lọ́wọ́ ń bẹ̀ o eléyìí àtàwọn míì òun la kó wá kìkì kẹ́yìn ó máa bọ̀ lójú òpó Facebook wa yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún lójú òpó facebook ẹ láìkí ẹ kẹ fọ́lọ̀ péèjì yẹn kẹ ẹ já síbí ẹ máa lórí ọ̀fẹ́ láti wò wá kétékété bá a ṣe ń dágbẹ́gbẹ́lúkẹ̀ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ sì lórí ọ̀fẹ́ láti máa fi ojú wòye yín wọ̀n lórí àwọn ìròyìn tá a ti kà ń tẹ́ wá ṣe rèé o ìròyìn tòní ẹ bá wa pín ẹ jẹ́ kó délé kó dóko ẹ bá wa pín sórí àwọn péjìsì sórí gúrúùsì lónìrànràn káwé èèyàn kí wọ́n lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ láti mọ bí ayé tún dé dúró àti bí tí nǹkan dé dúró báyìí o ó kọ sísọ. pẹ̀lú ọlọ́run nínú ayé mo ní sáǹpù olúwa lọ iṣẹ́ agbára máa ṣẹlẹ̀ àjọ máa sọ̀rọ̀ ẹ̀rí. nínú àṣekọ̀ orúkọ ẹlẹ́ẹ̀kẹta nínú ìrìn àjò forty one days last day of the gym twenty twenty four yìí Fásitì lọ́jọ́ Sátọ́dẹ̀ seventeen àti Sọ́dẹ̀ eighteen February. Ọ̀sán kan òru kan gba gbogbo rẹ̀ padà. Ìpè ọlọ́láyé wòlé Sáàmù Olúwarọ̀ bàbá Adámi Mọ́gò. Ó fẹ́ ṣàwárí ire ẹ̀tọ́ ìyanu oníkojúpọ̀. Ọ̀sán kan òru kan méjì tó kọjá. Tẹ́sítímọ́nì rẹ̀ ò tí ì tán. Wá kó àkókò ilé lọ́jọ́ Sátọ́dẹ̀ seventeen àti Sọ́dẹ̀ eighteen February. Àwọn olórin ẹ̀mí bí Sẹ́ráwì Yálùkò. Glorious Adébáyọ̀ Sẹ́rábrẹ̀. Ọ̀pá wòlíì máa jẹ́ electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. Oh yes, òní electronics electronics ilé iṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní ṣàpọ́n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. àjẹbí àjẹbí àjẹbí àjẹbí àjẹbí ó ń lọ iwájú ló ń lọ àjẹbí ah, ti gbára mi dé o. àwọn òògùn Ìjẹ̀bí Trado Medical Company Limited ọ̀gbọ́n gorí ọgbẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i. Àwọn oògùn òbílẹ̀ ilé iṣẹ́ àjẹbí tẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí ò látàtì ti wà ní oníyẹ̀fun powder ọ̀kan rẹ̀ ni ó le koko. Ah! apata pìtì apìtì pata. ó le koko. bákan náà ni báṣkì ọ̀jẹ̀dí oògùn tí ṣẹ́gun jẹ̀díjẹ̀dí bíi mọ̀nàmúà náà ti wà ní pọ́dà tó fi dórí mustapho oògùn ibà àjẹbí herbal powder gẹ́gẹ́ ń kọ́ òun náà ti wà lóníyẹ̀ fún. bẹ́ẹ̀ ló ti wà ní gbogbo ilé ìtajà oògùn ẹ máa pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six fẹ̀yìn alára tuta àjẹbí tradu medical company limited ìgbéjáde ọgbọ́n àwọn baba ńlá wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ ayé òdu òde òní. àwọn oògùn wa ti wà nílẹ̀ kẹ̀kẹ́. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn tìpínlẹ̀ Ògùn eléyìí tó kọ sísọ tó gbẹnu tán o níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí àwọn ah, ti rọ́wọ́ tó àwọn ah, sì ti fi sákóló wọn ìyẹn arákùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní kọ́láwọlé akínsànyà lórí ẹ̀sùn wípé ó lọlẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú àwọn ọmọ jàǹdùkú pẹ̀lú àwọn ọmọ gànfẹ́ láti lu ẹni tó jẹ́ alábàágbé alájọgbé ládùúgbò torúkọ yẹn jẹ́ Lukman Ajibola wọ́n lẹ̀ dí àpò pọ̀ láti lu arákùnrin náà pa ò lágbègbè Ìlẹ̀pà níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àṣíríkà wọn ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló wáyé lọ́jọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2024 yìí láago mẹ́jọ alẹ́ ò ẹnìkan eléyìí tó jẹ́ ará àdúgbò tí àwọn méjèèjì tó ń ti ẹni náà tí wọ́n jọ ń gbé ládùúgbò òun ló sọ fáwọn akọ̀ròyìn wípé ewúrẹ́ kan ń bẹ̀ ò òun ló jẹ́ ti olóògbé eléyìí tí wọ́n lù pa náà wọ́n wá ní ewúrẹ́ yìí ìṣe ló lọ tààràtà sí inú ọgbà ilé akínsànyà tó sì jẹ́ pé àwọn èèpo iṣu tí wọ́n sá sí ọgbà alẹ́ náà tó ń ti àwọn iṣu eléyìí tó ti gbẹ tí wọ́n sá síbẹ̀ òun ló jẹ́ wí pé ewúrẹ́ yìí ó mà lọ tó sì lọ jẹ́ ò wọ́n wá ní eléyìí òun ló bí ọ̀gbẹ́ni akínsọ̀yà ló bí nínú ò tó sì wá jẹ́ pé ní kété tínú bí ìṣe ló gbẹ̀mí ewúrẹ́ náà ó mà pa lójú ẹsẹ̀ wọ́n wá ní látàrí bó ṣe pa ewúrẹ́ náà olóògbé ajíbọ́lá òun ló wá jẹ́ pé mo bá lọ tààràtà sọ́dọ̀ akínsànyà pé èé ṣe tẹ́ ẹ fi pa mí ní ewúrẹ́ wọ́n wá ní eléyìí ló ṣokùnfà èdè àìyedè gbọ́nmi sí omi òtó láàrin àwọn méjèèjì kó tó di pé wọ́n padà bẹ̀rẹ̀ sí ní lọ́ra wọn mú wọ́n wá ní ká tó ṣẹ́jú pẹ́ òun ló jẹ́ wípé akínsànyà ìyẹn bá pe àwọn ọmọ jàǹdùkú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé ẹnìkan bẹ́ẹ̀ ń bì yóò tó ń bá mi dán mọ́nàmọ́ná wò ẹ wá bá mi lù ú ló ní tìǹú tẹ̀yìn wọn ní ká tó ṣẹ́jú pẹ́ òun làwọn mọ́jàǹdùkú ọ̀hún òun ni wọ́n ti dé o kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní lu Ajíbọ́lá yìí nílùkulù tìgbájú tìgbámú tí kẹ́ríkẹ́rí ń bàròdè O ni wọ́n fi ṣe kó tó di pé arákùnrin ọ̀hún ó mà ṣubú wẹlẹ́kẹ̀ tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ò wọ́n wá náà bá sáré gbé e lọ sílé ìwòsàn kan tó délé ìwòsàn ó ti gbẹ́mìímì ẹnìkan tọ́rọ̀ ń ṣojú rẹ̀ tó sọ pé kí wọ́n fi orúkọ bòun láṣìírí òun ló sọ̀rọ̀ wípé Àjíbọ́lá tẹ́ yẹn tó ti di olóògbé iṣẹ́ ọ̀kadà òun ló ń ṣe ṣùgbọ́n nítorí ọ̀wọ́n gógó epo àti bí ohun gbogbo ṣe rí lákòókò yìí ló ṣe ní kóun ó fẹsẹ̀ dílẹ̀ mú kó máa sin ẹran débìí pé yóò máa wá tà wọ́n yóò sì máa ti pasẹ̀ bẹ́ẹ̀ rí owó mú wọlé o wọ́n wá ní lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ yìí máa wáyè láago mẹ́rin ìrọ̀lẹ́ o òun ló jẹ́ pé ọ̀kan lára àwọn ẹran tó ń sìn ó bá lọ sí àgbàlá kísọ̀yà níbẹ̀ òun ló ti lọ jẹ àwọn èèpo iṣu àti àwọn iṣu gbígbẹ eléyìí tí wọ́n sá síta lọ́gbà ilé akís akínsọ̀yà o wọ́n wá ní lẹ́yìn ò rẹ́yìn ní kété tí akínsọ̀yà torí ó bá mú ewúrẹ́ náà ó bá lù ú nílùkulù tó fi di pé ewúrẹ́ náà ó gbẹ̀mí mi ò wọ́n wá jẹ́ kó di mọ̀ pé nígbà tó jẹ́ pé àdúgbò òun ni wọ́n ń gbé àjíbọ́lá bá lọ síbẹ̀ pé kí ló fà á bó bá rí báyìí ẹ ṣe sùúrù wọ́n ní ká tó ṣẹ́jú pẹ́ òun la kí sọ̀yà òun ló pe àwọn ọmọ jàǹdùkú kó tó di pé wọ́n lu arákùnrin ọ̀hún tó fi ṣe bẹ́ẹ̀ tó jáde láyé wọ́n wá ní bá a ti ń sọ̀rọ̀ yìí nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o ó sì jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ ti tó o ọwọ́ ti tó arákùnrin náà eléyìí tó gbẹ̀mí alábàágbé ládùúgbò rẹ̀ tó sì wá jẹ́ pé àwọn ọmọ jàǹdùkú mẹ́ta ti bí wọ́n ní àwọn yẹn wọ́n ti na pápá bora ṣùgbọ́n bá a ti ń sọ̀rọ̀ yìí o ìgbésẹ̀ ọlọ́kan òjọ̀kan ó ti ń lọ lọ́wọ́ láti rí síbí ọwọ́ yóò ṣètò àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n wá ní nígbà tí wọ́n ń ṣe àfihàn orúkọ wọn wọ́n ní wọ́n pe ìkan ní agbára wọ́n pe kan ní id àti ẹlòmíì eléyìí tí wọ́n pè ní Chicago wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló jẹ́ pé wọ́n ti sá lọ ṣùgbọ́n eléyìí tó jẹ́ akínsọ̀yà tó gbẹ̀mí alábàágbé ládùúgbò rẹ̀ tó jẹ́ aládàálẹ̀ lẹ́yìn eégún ìṣẹ̀lẹ̀ gangan ó ti wà lákọlò àwọn agbófinró ní eléwé ìran ó kọ sísọ o ó gbẹnu tán ló ní kọ́ńbọ́ọ̀kì ẹ ká mú eléyìí náà ìpínlẹ̀ ogun la ṣì wà níbi tí a ti rí kà wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ní nínú arapa akitiyan àti ìgbésẹ̀ láti rí dájú pé gbogbo wípé à ń fa àwọn èèyàn ṣògùn owó à ń dẹ̀mí àwọn èèyàn lógbodò kó ro wa pé nípínlẹ̀ Ògùn ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Abíọ́dún Alámùtù lọ́jọ́bọ̀ àná òun ló máa ṣe àfihàn àwọn babaláwo méjì kan ò eléyìí torúkọ wọn ń jẹ́ Moses Abídèmí àti Olúwo Samuel Monday papọ̀ pẹ̀lú àwọn méjì kan tí wọ́n sọ wípé àwọn jẹ́ òjíṣẹ́ Ọlọ́run nínú ìjọ kérúbù àti sẹ́ráfù kan tí wọ́n porúkọ wọn ní wòlíì peter olúwa ló lè ṣe àti wòlíì jamiu yusufu látàrí pé wọ́n dẹ́mi ọmọ kan légbodò ìyẹn ọmọ ọdún márùndínlógójì thirty five torúkọ rẹ̀ ń jẹ́ sulaimon adija láti fi ṣe ètùtù owó láti fi ṣe oṣólẹ̀ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló ṣípayé yìí nígbà tó ń ṣe àfihàn àwọn afurasí náà níwájú àwọn akọ̀ròyìn lólùléeṣẹ́ ọlọ́pàá tó wà ní eléwéran lá lábẹ́òkúta lọ́jọ́bọ̀ àná aláàmútú sọ̀rọ̀ wípé ọwọ́ tó àwọn afurasí yìí lẹ́yìn ọjọ́ díẹ̀ eléyìí tí ròyìn jáde wípé ọmọbìnrin kan Sulaimon Adija wípé wọ́n ń wà tó sì jẹ́ pé àwọn òbí rẹ̀ ti lọ sí àgọ́ ọlọ́pàá ti bẹ ní onípàànù lọ́jọ́ kẹsàn-án oṣù kínní tó sì jẹ́ pé wọn ò mọbi tó gbà nígbà tí wọ́n sì ń sọ wọ́n ní ọ̀rẹ́kùnrin rẹ̀ kan torúkọ rẹ̀ ń jẹ́ Adébáyọ̀ Àṣìṣì òun ló pé kẹ́yìn o wípé káwọn ó jọ jáde lọ sí gbòòrò ayé kí wọ́n lọ kí wọ́n lọ dáwọ́ ọ̀dùnnú kí wọ́n lọ ṣe fàájì ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá ló wá ṣípayá pé gbogbo akitiyan eléyìí tí àwọn mọ̀lẹ́bí ọmọ náà tí wọ́n ṣe láti ṣe àwárí rẹ̀ òun ló já sí pàbó torí pé aago rẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n ti pè é wọn ò gbóhùn lọ wọn ò gbóhùn bọ̀ kódà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n ti pa á wọ́n wá ní ní kété tí ọ̀rọ̀ náà tó dé sí ẹ̀ka tó ń gbógun ti ìjínigbé níléeṣẹ́ ọlọ́pàá àwọn yẹn bá sáré kan ságbá mi iṣẹ́ ìríjú wọn wípé ṣé tọmọ yìí máa fi pòórá bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tíṣẹ́ ìwádìí ń tẹ̀síwájú iléeṣẹ́ ọlọ́pàá òní wọ́n wá ṣe àwárí o wípé wọ́n ti gbẹ̀mí ọmọ náà o láti fi ṣe oògùn owó ibẹ̀ òun làṣírí ti wá tù wípé àwọn ọkùnrin méjì kan tí wọ́n porúkọ rẹ̀ ní Sheriff Agbayi àti ẹnìkan tí wọ́n pè ní Osonjian wọ́n ní àwọn méjèèjì òun ni wọ́n lọ gbé iṣẹ́ o fáwọn babaláwo kan wípé àwọn wá oṣólẹ̀ eléyìí tó dájú ṣaka tí àwọn lè ti pàṣẹ rẹ̀ rí igba mílíọ̀nù two hundred million láàrin àkókò péréte wọ́n wá ní iṣẹ́ ìwádìí wá fi wọ́n wípé lọ́jọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún 2023 arákùnrin sherifu àti ìkejì rẹ̀ ó ní wọ́n tọ olúwo samuel monday táwọn èèyàn mọ̀ sí olúwo mandela wọ́n tọ̀ ọ́ lọ ò wípé àwọn nílò òṣòlẹ̀ tó lè fún wọn ní igba mílíọ̀nù láàrin ọjọ́ méje wọ́n wá ní olúwo samuel monday yìí ló wá sọ fún àwọn méjèèjì pé òun á bá wọn ṣe ò ṣùgbọ́n iye tí wọ́n máa san ìyẹn jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin eight hundred thousand wọ́n ní ká má fọ̀rọ̀gùn àwọn méjèèjì gbà ò láti san owó yìí wọ́n wá ní Um. olúwo samuel monday ní ìtẹ̀síwájú iṣẹ́ tí wọ́n ti wá gbélé lọ́wọ́ òun ló wá lọ wù sọ́dọ̀ peter olúwa ló lè ṣe é eléyìí tó jẹ́ pé ìyẹn ògbóná gbòǹgbò ni nínú kátà ẹ̀yà ara ènìyàn wọ́n wá ní wọ́n jẹ́ kó di mọ̀ yìí pé ó wá sọ fún ẹnìkan wípé ẹ bá wa wà ọmọ ọdún méjìdínlógún sí ogún ọdún òun làwọn fẹ́ lò tó sì jẹ́ pé àwọn ẹ̀yà ara rẹ̀ bíi orí ọmú obìnrin méjèèjì nǹkan ọmọbìnrin àwọn yóò nílò láti fi ṣe iṣẹ́ yìí wọ́n wá ní Peter Olúwa ló lè ṣe tó sọ pé òun jẹ́ wòólì nílé ìjọsìn kan tó wà nílùú Ìbàdàn ó bá tún lọ bá ẹlẹgbẹ́ rẹ̀ kan tí wọ́n porúkọ rẹ̀ ní Prophet Jamiu Yusuf tí àwọn èèyàn mọ̀ sí ẹ̀rí Moses nípínlẹ̀ Èkó wọ́n ní àwọn méjèèjì ó ní wọ́n wá gbé iṣẹ́ lé àṣìṣì lọ́wọ́ ò tó fi wádìí pé báwa wá ọmọbìnrin kan eléyìí tá a lò láti fi ṣètùtù ọ̀la wọ́n wá ní ìyẹn òun ló pe ọmọbìnrin yìí ò ìyẹn àṣìṣá tó sì wá jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn ìṣe ló fi ọgbọ́n tán ó sì mú lọ sí ojúbọ eléyìí tó jẹ́ ti ẹ̀rí moses náà wọ́n ní níbẹ̀ òun ni wọ́n gbẹ̀mí ọmọ ọ̀hún sí o tó sì jẹ́ pé gbogbo ẹ̀yà ara rẹ̀ wọ́n ti gé e lọ wọ́n wá ní yánpọ̀ òun ló ṣẹlẹ̀ o nígbà tí àwọn méjèèjì eléyìí tí bàbá sọ pé òun fẹ́ ṣe oògùn owó àti oṣólẹ̀ fún wọn tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n ti dẹ́mi ọmọlégbodò èyí mílíọ̀nù lọ́nà igba two hundred mílíọ̀nù wọn rí kankan bákan náà oṣólẹ̀ ọ̀hún kò jẹ́ bí wọ́n ṣe fẹ́ wọ́n wá ní èyí ló fà ó tó fi di pé ọ̀rọ̀ di gbọ́nmi sí omi òtò láàrin àwọn méjèèjì ọwọ́ ti padà tó wọn báyìí wọ́n ti wà lólùléṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní eléwéran ó kọ sísọ o ó gbẹ̀nù tán kọ́ ń bọ̀ kì í ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè bàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopf ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing lóníkẹ́ kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ sí ìlú Makurdi níbi tí a ti rí kà wípé àjọ tó ń gbógun tiwa ìbàjẹ́ àti owó ìlú kúmọ́kúmọ́ EFCC ti rọ́wọ́ tó àwọn afurasí mẹ́rìnlá eléyìí tìrètí wà wípé wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ẹlẹ́sìn mìrìn tí wọ́n ti ń kọ́ wọn ní jìbìtì lílù lórí ayélujára tí wọ́n pè ní Yahoo Academy nílùú Makurdi gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti láti gbàṣẹ àjọ EFCC lójú òpó ayélujára X tá a tún mọ̀ sí Twitter wọ́n ní ìṣe ni àwọn òṣìṣẹ́ àjọ náà ni wọ́n lọ gbọ́n ilé olójú mẹ́ta kan tí wọ́n pè ní three bedroom apartment ìṣe wọ́n lọ gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ní ìpínlẹ̀ Benue kó tó wá jẹ́ pé ìṣe ni wọ́n ṣàwárí àwọn ọmọ yìí dígbọ́ndígbọ́n wọ́n wá ní àwọn wo lẹ́yìn àwọn ń kẹ́kọ̀ọ́ ò nípa lílu jìbìtì lórí ayélujára wọ́n korúkọ àwọn afurasí tí ọwọ́ tó ọ̀hún wọ́n kàálẹ̀ dìgbọ̀ndìgbọ̀n wọn wà ní lára àwọn nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọn òun láti rí láptọ̀pù àwọn káàdì pélébépélébé atm tépele ẹ̀rọ ìbánisọ̀rọ̀ jẹnẹrétọ̀ àti ọkọ̀ toyota corolla kan o wọ́n wá ní ní báyìí wọ́n ti wà lákọlò àwọn agbófinró nígbà tí wọ́n wá ń pò wọ́n lọ fún yọ̀yọ̀ wọ́n ní kódà ó ti ń lọ bí ọdún kan sẹ́yìn eléyìí tó jẹ́ pé àwọn ti wà ń bẹ̀ o táwọn sì ń kẹ́kọ̀ọ́ lórí lílu ní jìbìtì lórí ayélujára ẹ wá rí wípé léyìí ó kọ sísọ ò ó gbẹ̀nù tán kọ̀ǹbọ̀kì ẹ jẹ́ ká mélèyí náà ìpínlẹ̀ ogun lápadà sí níbi tí atiríkà wípé àwọn alọ́kólóhùn kígbe lálẹ́ ọjọ́rú tó lóru ọjọ́rú tó kọjá mọ́jú sí ọjọ́bọ̀ àná òun ni wọ́n ti jí ọkọ̀ kan gbé o eléyìí tí wọ́n pè ní Toyota Camry pencil cream color tó jẹ́ ti ògbónàgbòǹgbò akọ̀ròyìn kan pínlẹ̀ Ògùn Fẹ́mi Ọ̀nàsọ̀yà tí wọ́n sọ pé ó ra gbé síwájú ilé rẹ̀ ní ojú òpópónà Ìlúgùn ní Kenta Estate gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni Ọ̀nàsọ̀yà ló ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà fétò ìròyìn ó sì páàkì ọkọ̀ náà síwájú ilé ó fọ́ kẹnẹwẹn lérògbà pé kó di àárọ̀ kùtùkùtù kó débẹ̀ kó lọ gbé e. òun lọkọ̀ bá ní kó rọra gbé òun o wọ́n ní ọkọ̀ òun òun ló ní nọ́mbà ìdánimọ̀ ff nine six one krd ff 961 krd wọ́n wá ní ní báyìí ó ti lọ sọ́dọ̀ àwọn agbófinró láti fi tó wọn létí ibẹ̀ ló ti wá sọ̀rọ̀ pé àbámọ̀ bàbá rí ẹnikẹ́ni tó ní àlàyé kíkún àbíròyìn nípa ibi tí ọkọ̀ ń wà kó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun tó jẹ́ zero eight zero eight four eight one eight six zero nine zero eight zero eight four eight one eight six zero nine ó kọ sísọ o ó gbẹnu tán kọ́ńbọ́ọ̀kì látibẹ̀ zero eight one eight one one one ten seventy nine àti zero eight one five four three two ten seventy nine bí alẹ́ rẹ̀ yọ̀kan àbí méjì ẹ káàsán o ẹ káàsán ẹ káàsán ó kọ sísọ o. ó kọ sísọ orúkọ yín sà ní pápápá. ó kọ tèmi ní evangelist káyọ̀dé adégbèmí mò ń pè látòkè àgbèwò ládẹ́kúta lórí ìwé tí ìfẹ́dá ti lè fi àǹtọ́rẹ́ ṣògbónú tó ní kó wá two hundred million kó wá lu two hundred million. Hmm. tí a rí pé èèyàn lágbára èèyàn bí tiẹ̀ hmm. kò sí lọ́gbọ́n mọ́ tiẹ̀ kò fi ṣògbón owó ó nípa àwọn ìkàṣù tiẹ̀ bẹ́ẹ̀ ó wá lọ mú ọmọ ọlọ́mọ kan fi ṣògbón ẹran ẹ̀bá yẹ ọmọ ọlọ́mọ jẹ́ torí two hundred million hmm. kò lè ṣiṣẹ́ owó ẹ̀ kó lè fi rówó àkíjọba ó mú ọmú yẹn agbẹ́gbẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́run ìjọba rí wọn mú. àmín lójú òpó facebook àṣìṣọ adékúnlé ọmọ ọba peter èyí nípa ti àwọn akẹ́kọ̀ọ́ yahoo yahoo eléyìí kọ sísọmọ ahmed yahya àwọn tí wọ́n fẹ́ lọ tí wọ́n fẹ́ ṣe oògùn owó kíjọba bá a fi ọwọ́ líle mú wọn. hello. hello kọ sísọ. ó kọ sísọ. orúkọ mi ni evangelist joseph adékànbí láti ìkókè alọ́ka gọ́ọ̀mẹ̀tì èyí tí mo fẹ́ dá sí ti àwọn tó lọ fẹ́ ṣoògùn owó yẹn tó mú wọn dáadáa kọ́ bá ti tọ́ bọ̀ Hmm. àwọn ọmọ àsọmọdé ọmọ ọlọmọ kán hmm. mú wọn dáadáa kíjọba pọ̀ wọn dáadáa kán ṣèdájọ́ tó tọ́ fún wọn. ó dà ayan adéọlá wọn ní ẹjọ́ ká ṣọ́ra fún àwọn ayédèrú pásítọ̀ ọlọ́run a máa kó wa yọ olúṣọlá ọ̀kẹ́ ẹ̀ wọ́n kí wa olùṣègùn òjò wọn ní àwọn tó ń sin ẹran ní agbègbè wọn ẹ bá ní sọyọyè ìrìn akárí ẹ bá wa kìlọ̀ fún wọn. ẹ ló ẹ káàsán ẹ káàsán sà ẹ dáṣọ sáà ó kọ sísọ. ó kọ sísọ. ẹ̀rọ tí wọ́n ń jà torí ẹran tẹ́ràn lọ jà eh, ẹ̀kúkú pákì yẹn mm. òun fẹ́ dá sí o. Mm. àdúgbò ló ń ṣàdùwà báyìí ó jẹ́ sí gbogbo ọdún ìṣẹ̀lẹ̀ náà ní yìí. Mm. ẹ kó kákúndé pé ṣe ló máa lọ ń dànù sí àkìtàn pé ẹran wá jẹ tó wá dájà lẹ̀ ẹ tí gbogbo nǹkan tó ń jọba tó ń dálẹ̀ ń lu ìgbà ẹ̀kọ́ ló ń ṣàánú o ìjọba kọ́ àwa ni kájọ fegun òtòlò tó ìbágbépọ̀ alálàáfíà peaceful coexistence ló yẹ kó jáfojúsùn gbogbo wa ẹjẹ́ á máa lọ lónìí ẹ pàdé wa lọ́jọ́ ajé lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán títí dìgbà náà èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ ìdì mo pa kànga mi dé o dàbọ̀. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà gbogbo ará ìlú ló ń pariwo pé things ti hàn ilẹ̀ ti hàn káà ti hàn oúnjẹ ti hàn àbí bẹ́ẹ̀ kọ́ àbí tí ń sòhàn dandan yín ni. ẹ wo ọ̀rọ̀ ìlú wa ti wá gba sòrò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà mo fẹ́ lè ní ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí ah! kò ṣẹlẹ̀ rí. gbogbo wa ni a máa ń ṣe ìpinnu oríṣiríṣi ní ìbẹ̀rẹ̀ ọdún tí olóyìnbó ń pè ní new year new resolution lọ́dún yìí máa ra mọ́tò lọ́dún yìí máa kọ́lé lọ́dún yìí máa ralẹ̀ àmọ́ tá a bá ní tan ara wa ọ̀pọ̀lọpọ̀ ìpinnu wa ní ọdún yìí pẹ̀lú iyèméjì ńlá ni o Hmm, ǹjẹ́ yóò ṣe é ṣe pẹ̀lú gbogbo àdójúkọ tí à ń faradà ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ ṣé owó rẹ̀ǹtì lẹ́ni ká sọ ni àbí owó ọkọ̀ owó oúnjẹ ń kọ́ owó iléèwé àwọn ọmọ náà kúkú gbẹ̀yìn àmọ́ bí èmi àti yín kúkú ti ṣe mọ̀ wípé ọlọ́run ọba kì í ṣe ọba ìkà wọn ò sì ń dá wa dá bùkátà wa ìdí èyí ni wọ́n ṣe máa ń gbé èèyàn kan àbí méjì dìde nírú àsìkò báyìí tí yóò ní ìfẹ́ ará ìlú dénúdénú láti rí wípé bí a tilẹ̀ ń gúnyán nínú ewé tí à ń rò kan nínú èpo ẹ̀pà àwọn tí ó máa yọ ayọ̀ ọmọọba Adébímpé aláṣẹ iléeṣẹ́ talẹ̀talẹ̀ Jacob's Royal Touch home and property tí gbogbo wa mọ̀ sí alára kò ṣẹlẹ̀ rí in land sales jẹ́ ìkan gbòógì nínú àgbédìde ìdùmarè fún àsìkò yìí ṣé kò ṣẹlẹ̀ rí free land allocation ni a fẹ́ sọ ni àbí kò ṣẹlẹ̀ rí land sales subsidy àbí kẹ̀ ilẹ̀ five five hundred naira ẹ wo àkàǹkà tán ni ipa kò ṣẹlẹ̀ rí tí iléeṣẹ́ Jacob's Royal Touch home and property ti dá láti sọ ẹgbẹẹgbẹ̀rún ènìyàn di onílẹ̀ àti onílé ọlọ́run ọba sì ń fún wọn ṣe. ní báyìí láti bẹ̀rẹ̀ ọdún twenty twenty four iléeṣẹ́ JRT ti ṣetán láti ran ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n ti pinnu láti kàn án pa fún ara wọn láti di onílẹ̀ àti onílé ní ọdún 2024 mú ìpinnu wọn ṣẹ pẹ̀lú ètò ọ̀ramandá ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun bẹ́ẹ̀ ni o gbọ́ mi dáadáa ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun 2024 àmọ́ ọmọ tó bá ṣípá nìyẹn ń gbé o ṣé ìwọ ti ṣe tán láti mú ìpinnu rẹ ṣẹ ní ọdún 2024 láti di onílẹ̀ kó má bàa tún gbé lágbètì ní ọdún tuntun yìí ó yá tẹ àwọn nọ́mbà wọ̀nyí sí orí fóònù ẹ 081 69 12 32 14 081 69 12 32 14 tàbí 090 509 35 137 0905 093 five one thirty seven nínú yàrá agodo pẹ̀lú òmìnira arábìnrin fẹ̀yìntọ́lá àdùkẹ́ aṣojú iléeṣẹ́ JRT tí wọ́n máa yọ̀nàna ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí twenty twenty four fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ káàbọ̀ sórí ètò náà ìyá wa. ẹ ṣeun mo kí yín àti gbogbo ara ilé kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ọdún ayàbò fún gbogbo wa o. Hmm. ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun twenty twenty four ẹ má jẹ́ kí n tàn yín eléyìí ò ṣẹlẹ̀ rí. bí akókó ti ṣe mọ̀ pé ẹ̀yà méjì ìjàṣà tí a bá ń sọ̀rọ̀ nípa kò ṣẹlẹ̀ rí inland sales àmọ́ eléyìí tí a gbé wá fún ìbẹ̀rẹ̀ ọdún 2024 tún lékenkà lákọ̀ọ́kọ́ mo fẹ́ fi tayọ̀tayọ̀ já yín sí pé iléeṣẹ́ JRT ti dá ilẹ̀ five five hundred naira padà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé owó àjọ ojoojúmọ́ five five hundred naira ni ẹ máa máa dá fún ọdún kan ní ilẹ̀ bá di tiyín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń béèrè pé ṣé lẹ́yìn ọdún kan yìí ni àwọn ṣẹ̀ṣẹ̀ máa gba ilẹ̀ wọn rárá o láàrin oṣù mẹ́ta sí mẹ́rin àkọ́kọ́ tí ẹ bá ti ń ṣe déédéé ni ẹ máa ti gba ilẹ̀ yín ẹ ó sì ní àǹfààní láti máa dá ìyókù lọ fún ọdún kan tó bá sì jẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ oṣooṣù tàbí bí ó bá ṣe yọ sí yín lọ́wọ́ lẹ fẹ́ máa dá owó yín fún ìdí kan tàbí òmíràn àyè náà ṣí sílẹ̀ fún yín gbogbo ènìyàn ní àǹfààní yìí wà fún o pábánbárì ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun wá ni pé láti ràn yín lọ́wọ́ mú ìpinnu yín ṣẹ láti di onílẹ̀ ní ọdún 2024 yìí iléeṣẹ́ JRT máa bá gbogbo èèyàn san owó ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ lọ́fẹ̀ẹ́ ìyẹn túmọ̀ sí wípé nínú ọ̀sẹ̀ mẹ́rin àkọ́kọ́ owó ọ̀sẹ̀ méjì lásán ni ẹ máa san ọ̀sẹ̀ méjì tó kù iléeṣẹ́ wa yóò bá yín fún lọ́fẹ̀ẹ́ hmm, ìrànlọ́wọ́ ńlá ni o ó wá kù sí èmi àti ẹ̀yin lọ́wọ́